gbádùn orin tẹ̀sẹ̀ ṣẹ̀wọ̀ tó yẹ láti ọwọ́ p square àmọ́ ní báyìí gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa abala throwback thursday òun náà ni ọpọ́n sùkọ̀ yẹ́ẹ́ gbẹ́bọ́dì ẹ̀ gbogbo ẹ̀yẹ tó bá pè mí ọmọ sọ fún pé kí n gbẹ́bọ́dì ẹ̀ ṣọ́ra yìí o ẹ ṣọ́ra yìí <laughs> ẹ ṣọ́ra yìí láìkẹ́ o láìkẹ́ o but a máa gbẹ́bọ́dì wa ẹ̀ ní choice yẹ́ẹ́ a máa gbẹ́bọ́dì ní báyìí throwback thursday thursday yìí ibi tí mo ti lọ́ọ́ wú jáde ó ṣe kí ni ó kí gan ó kí gan lákọ̀ọ́kọ́ lọ wọ orin run town kí ni nǹkan tó kọ mad over you ètò ń tẹ̀síwájú. yes yes orin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tọ̀rẹ́ láti ọwọ́ Wizkid lórí ẹ̀ ti ṣe kíni ló ti ń bọ̀ back to the matter open and close touch your oya na baby touch your toe touch your toe don't go and touch your toe ẹ má lọ mọ touch your toe Wizkid ló ní á ah, touch your toe èmi ò ní àfi tẹ́ ẹ bá fẹ́ stool down nìkan ní ká ẹ touch your toe. <laughs> ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú ẹ kì í fi àsìkò sọ pé fún gbogbo ẹ̀yin tẹ́wọ́ òpẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa lórí social media platforms apárápátá YouTube Instagram Twitter at Orisun TV ni lórí wẹ́bsáìtì wa www.orisun.tv ẹ lè ṣe kí ni ẹ fi gbogbo àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní kíá mọ́sákíá mọ́sákíá mọ́sákíá ara <laughs> ìtọ́rin tí ọpọ́ sùkọ̀ tá a máa ṣe kí ni tá a máa fi ká gbogbo ètò throwback thursday abala ìta máa fi ká kúrò lẹ̀ òun náà ni Tiwa Savage Eminado Eminado eh, ẹ kàlọ́ go Eminado láti ọwọ́ Tiwa Savage Eminado Eminado Tiwa eh, Savage Eminado Eminado àtọ́wá ah, síbi ilẹ̀ lásán <laughs> má jáde nínú tv yìí àti tẹlifíṣàn ìwò mo máa bá yín jẹ́ ní fúláàtì <laughs> oh my god orin náà ṣiṣẹ́ gbọ́tọ̀ ìwọ́n náà ni láti ọwọ́ Tiwa Savage featuring Don Jazzy bẹ́ẹ̀ ni ẹni nádò ni àkọlé orin náà bí báyìí gbogbo ẹ̀rọ lólùfẹ́ apáráta ẹ mọ̀ pa ti gbọ́ àwọn throwback songs meaning àwọn orin tó ṣe kíni tó ti rẹ̀ nígbà kọrí nísìnyí mo fẹ́ ka fast forward ara wa ẹ ká ṣe kíni ká catapult ká catapult sí àwọn orin tó ṣe kíni tó hot hot hot ẹ bá ń gbọ́ àsìdè e hot ẹ ká lọ gbọ́ yájì láti ọwọ́ Yẹmi Aládé mo láì kọrin àwọn queen gan yìí. Miliki Express ọjọ́ sọ́ọ̀sẹ̀ ló ń ṣe kíni ló sì lọ amóhùnmáwòrán yín yálà orí tv lẹ ti wà borí fóònù Miliki Express ló ṣe kí ni lọ́lọ́lọ́lọ́ pẹ̀lẹ́ mi ọmọ yín ti ní kẹ́ EMI olórin tó ṣe kí ni tó sẹ́ẹ̀sì tó ń pọ́sà lójú amóhùnmáwòrán yín yéè ní báyìí abala tí ọpọ wá síkọ òun náà ni abala ibi tá a ti máa ṣe kí ni tá a ti máa ń ju àwọn question sí lórí títì lápè tẹ̀wọ́n abala lórí títì àsìdè hot bẹ́ẹ̀ ni abala tàwa wà yẹn àmọ́ gbogbo ẹ̀yin tẹ́tí sọ pé ìbéèrè olórí ti máa ń ṣe kíní gbà lórí ah ìbéèrè yẹn ti máa ń hot jù tẹ́ bá ti ń ju tẹ́ ti ń ju question yẹn tẹ́ ti máa fi gift sí ń sìn à ní máa gbà ẹ reduce bẹ́ẹ̀ ṣe máa ń ṣe mo ti mú simple question wá bọ́ tẹ́ bá ṣì pẹrẹ tí n bá lọ sórí títì tí wọ́n bá ṣì à ó máa dùn mí gan ó máa dùn mí gan. kí wọ́n ní ìbéèrè tọ̀sẹ̀ yìí òun náà ni wípé kí ni nǹkan tó máa ń lọ sókè òun òun bọ̀ látòkè ń tiẹ̀ ìsàlẹ̀ ló ti máa ń lọ sókè gravity tiẹ̀ kò yé mi kí nìkan tó máa ń lọ sókè tí ò ń padà wálẹ̀ tó bá ti lọ òkè ó máa ń hàngì ní a kàn máa lọ ní yáá ìṣàkódẹ̀ dé lẹ́bù kan kọ́kọ́ ṣe yìí kò ní wálẹ̀ o ó máa dúró síbẹ̀ ni ẹ bá ń gbọ́ kó dúró sókè kó dúró sókè kó má wálẹ̀ o òkè ọ̀rọ̀ <laughs> kí nìkan tó máa ń lọ sókè tí ò kí ń wálẹ̀ ẹ ká lọ sórí títí ká lọ ṣe kí ni ká lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn pátápátá ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀.